Hello, good afternoon. This is Koiki Media Breaking World Your Doorstep. A wà ní ìlú Belgium Don't go pè Waterloo. Ṣẹ́rí by yìí nìsín, ó from tourism ìgbà tó ń jagun 18, 1815 against Waterloo. Only ń wò mí báyìí, ó làwọn èèyàn wá tó wá wá as a tourism Can we fi make owó. Then in the ṣẹ́rí we go. ṣe máa move. This is the station here from Brunaloo to Eleglise, the Parc du Chenon, all those distance to Lyon Waterloo. I'm going here now. But uh, Tebari, uh, because of tourism, now they are trying to make their place very good for tourists to have money. Ṣẹ̀rí ẹ wo àwọn irinṣẹ́ wọ́n fẹ́ fi ṣe àwọn traces eighteen eighteen fifteen ibi táwọn ọmọ máa demonstrate ibi iná yìí jagun ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ kiri time gbà yẹn náà màá lè ṣe nígbà tó ń ṣe ṣe iná yìí jagun wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dọọdún mọ́ kí lọ́dọọdún yìí náà tẹ bá wò iṣẹ́ ni wọ́n lọ́ bìbá yẹn sí iṣẹ́ yẹ́rì irinṣẹ́ yẹ́rì àwọn tó ń bọ̀ yẹn sìn àwọn kọ̀ ọ̀rìn lásán yẹn yẹ́rì ibà ṣẹ́rí màálù ibà yẹn oko ni oko ni o àwọn kan tán bóyá mílẹ̀ tọ̀sán láì dé ní àlè jẹun wọn àdẹ̀ destroy wọn kọ́ lé sí is for béèrè ṣẹ́rẹ́ ọ̀kan lọ́wọ́ lọ́wọ́ yẹn ni màá ṣe débẹ̀ ibẹ̀ náà pèlè ògùnmọ̀ ọ̀bẹ ní ìwọ́n ni wọ́n ṣe àlàyé fún iná máa ṣe àlàyé pẹ́sẹ̀pẹ́sẹ̀ ṣẹ́rẹ́ àwọn obìnrin méjì tó bọ̀ yẹn àwọn tourist náà ni wọ́n rìn kiri náà wọ́n ti sanwó ṣẹ́rẹ́ òkè lọ́wọ́ yẹn mo máa débẹ̀ ẹ máa tó ṣe rí ọba mi ká lọ. ok ìtàṣe ń lọ sìn ṣẹ́rí àwọn oko náà gbìn kan síbẹ̀ ẹ̀rí màálù ẹ̀rí àwọn fúlàní bẹ́ẹ̀ ibà ẹ̀ sì wọn kọ́lé síbẹ̀ ọ tó bá di kí wọ́n máa lóhun ọ̀gbìn wọn kò jẹ wọn kò tí àwọn débi òkè pa ọmọ nílùú ṣẹ́rí by my right ṣẹ́rí àwọn àgbẹ̀ nìyẹn wọ́n ti wọ́n ti wá clear bíbá ẹ̀ sìn ohun ọ̀gbìn náà máa gbìn síbi ẹ̀ sìn tó máa jẹ ṣẹ́rí gbogbo tó yẹ green lọ yẹn ohun ọ̀gbìn ni bí tó yẹ àwọn lò nìyẹn tẹ́ bá ṣe máa rí oúnjẹ máa wà rẹpẹtẹ ṣẹ́rí àwọn ilẹ̀ tó yẹ pọ̀ tó yìí ṣẹ́rí ṣẹ́rí lẹ́bẹ̀ẹ́ ni àwọn ilé tí wọ́n máa rí ilé àwọn àgbẹ̀ àwọn ló súnmọ́ tòsí ṣẹ́rí ìrírí nù bẹ́ẹ̀sì bá mi ká lọ ṣẹ́rí gínsìn wọn gígí jẹ́ kó dìgbà tí sọ́mà bá dé sìn ìbẹ̀lẹ̀ ló máa ra sinmi díẹ̀ tẹ́ bá ti rìn ṣẹ́rí nǹkan tó kó sí ìgbà yìí ìgbẹ́ màálù ni mix together màá níọ̀ nìyẹn màá níọ̀ kò ní di fertilizer yìí tí Dangote lọ́n ṣe fertilizer fún fertilizer ò dáhùn balẹ̀ jẹ́ ni ṣẹ́rí ìgbẹ́ màálù náà mìtì wọ́n dà sí ìgbẹ́ yẹn láti fi gbé wọn ọ̀gbìn wọn ṣẹ́rí that is what they call organic food organic material náà pè àwọn organic food ẹ̀ wọ́n yìí báyìí ṣẹ́rí àwọn tó ń bọ̀ wájú ṣẹ́rí àwọn tọ́rìsì yẹn wọ́n ti sanwó wọ́n ti lọ sí òkè náà lọ́hùn yẹn ẹ̀ tó bá pẹ́ á tún padà sókè sísàlẹ̀ wọ́n lọ sàlẹ̀ wọ́n máa padà sókè lọ́hùn. kẹ́rí bítú ọlọ́kan yẹn mo ń lọ ọbẹ̀ yẹn náà pè ní the battle lion for Talú mo ti lọ mo ti gorí òkè rí náà ti pẹ́ ọ́ nígbà yẹn dé lóyún ní ọbẹ̀ níṣẹ́ ilé mi ò jìnnà <laughs> síbẹ̀ mi ò dẹ̀ ní tán láti máa gorí òkè bẹ́ẹ̀ máa sanwó wọ́n tún wá kọ́ museum síbẹ̀ museum tẹ́ bá ti sanwó ẹ máa wo gbà eégún tó jà ní eighteen fifteen tó wà ń bẹ́ ọ́ bí tó yẹ ká ṣe sí Ọ̀yọ́ state bẹ́ẹ̀ yẹ pé ìjà lágelú gbogbo ẹ̀ náà yẹ kán ṣe owó ló máa wọlé tourism nìyẹn sẹ́wọ̀n big money ten lose ní location nine tẹ́ bá gba yorùbá nation tó ṣe máa rí ni ẹ̀rí ibi tán ìgbé kámẹ́rà dání ẹ̀rí àwọn ọmọ tí ń kó ẹ̀rí tán yẹ wá nìyẹn owó ni ẹ bá mẹ́ka lọ ẹ kì í sọ̀pọ̀ ẹ bá máa tó